باب كنسل مسجد وإلقاء الخرق والقذى والعيدان orí ọ̀rọ̀ gbígbá mọ́sálásí àti èlìkọ́ tó lè kérakọ̀ sísa àwọn àjákù aṣọ wàlíkọ́dà àti àwọn pàǹtí wàlẹ̀ àyìndàn àti èròrùn igi ṣíṣe ìmọ́tótó mọ́ṣáláṣí gbígba sísa àwọn pàǹtí tó bá wà níbẹ̀ bóyá àwọn igi kan àwọn igi ìgbálẹ̀ wọ́n ti rún sísà wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Hadith four five eight. عن أبي رضي الله عنه أن رجلا أن رجلا أسود أو امرأة سوداء كان يقوم المسجد فمات فسأل النبي صلى الله عليه وسلم عنه فقالوا مات قال أفلا كنتم آذنتموني بي آذنتموني بي دلوني على قبري أو قال قبرها فأتى قبرها فصلى عليها hadith four five eight nínú tírà sọ̀híhùl Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá àní abi Huraira láti ọ̀dọ̀ bàbá Huraira radiyallahu anhu kí Allah yọ́nú sí i ọkùnrin dúdú kan. aw imuratan sauda tàbí obìnrin dúdú kan ẹni tí wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹnu àdìsí ẹni tí ó gba àdìsí yìí wá ó ní bóyá ọkùnrin ni ẹni náà tàbí obìnrin ni ṣùgbọ́n jẹ́ lárúbáwá dúdú. ọkùnrin náà tàbí obìnrin náà káàná yẹkú mọlẹ masjida ó máa ń ṣàtúnṣe mọ́sálásí ó máa ń tún mọ́sálásí ṣe agbálẹ̀ asapàǹtì a kó ìdọ̀tí mọ́sálásí a dànù fàmáàtà lẹ́yìn náà ọba kú fataala nabiyu sallallahu alayhi wa sallam ani anabi wa béèrè nípa rẹ̀ ohun tó sì fà tí ohun tó sì fà tí anabi fi béèrè ni pé anabi ṣàkíyèsí pé ilẹ̀ mọ́ṣáláṣí ń dọ̀tí. ọkùnrin tí máa bá ní tún mọ́ṣáláṣí ṣe yẹn ń kọ́ fàkọ́ọ̀lù máa tà wọ́n bá ní ó ti kú a afala kuntum adantumuni bi èyí ti ṣe tẹ́ ẹ̀ fi tó mi létí ẹ ṣe sọ di mímọ̀ fún mi pé ẹni tí ń bá wa tún mọ́síláṣí ṣe ó ti kú dùlù ni aláàkọ́bùrì ọ̀ya ẹ júwe sàárè rẹ̀ fún mi ẹ tọ́ka sí sàárè rẹ̀ fún mi àwòkọ́ọ́lù dùlù ní alákọ̀bùrí ha tọ́ba jẹ́ obìnrin ló ń tọ̀. fàátà kọ̀bùrá ha ànábì sì lọ síbi sàárè rẹ̀ fasọ́là àlèyé ha ànábì sì kírun irun jẹ̀nẹ́zà ó hadisi yìí ó ń fi pàtàkì ẹni tí ń tún ilé ọlọ́run ṣe ó fi hàn ẹni tó ń tún ilé ọlọ́run ṣe ó fi hàn. ọlá pé máa gbálẹ̀ mọ́sálásí wọ́n máa ń sa pàǹtí tọ́ba wà nù mọ́sálásí ló jẹ́ kánàbí òfin ilé ẹ̀ nígbà tí iṣẹ́ rẹ̀ yọ ọ́ lẹ̀. sọ̀ǹgbọ́n ọlá pé máa tún mọ́sálásí ṣe kìí ṣolówó o kìí ṣolówó o àmọ́ ó ní ojúṣe kan tó ń ṣe on behalf of umma on behalf of umma ó ní ojúṣe kan tó ń ṣe tó jẹ́ social responsibility tó jẹ́ umma responsibility gbogbo àwọn tán bá ti ní ojúṣe tẹ́ máa ṣe on behalf of umma wọ́n fẹ́ kí ìmáàmù kó pàtàkì irú ẹni bẹ́ẹ̀ wọ́n fẹ́ kó pàtàkì irú ẹni bẹ́ẹ̀ torí pé imam tí ó ń ṣiṣẹ́ ànábì ọlọ́run nínú umma àwọn tí ń kún lọ́wọ́ nìyẹn àwọn tí ń ṣe kí ni àwọn tí ń kun lọ́wọ́ nìyẹn mọ̀nàkà yìí àyìngbà tó o dé bọ́ bá mọ́sáàsì tó o ti wà ń gbígbá tó o jókòó ṣé màláìka ni mo ké sí kó a bá ń gbálẹ̀ fún ọ kó tó jókòó kí irú ẹni tí ń gbálẹ̀ òun ní ìsìn kí dáadáa wá ṣẹlẹ̀ sí ìmáàmù gbọ́dọ̀ pàtàkì rẹ̀. mo ti sọ fún wa rí láìmọye ìgbà wípé a lè jọ dọ́gba níbi ọ̀ràn yàn àti ní dọ́gba sọ́ọ̀kì àṣùbà àti ẹ̀ráka mẹ́rin ni ẹ́ ta ló kí àṣùbà àti ẹ̀ráka mẹ́rin láàárọ̀ yìí àti ní dọ́gba ta ló fẹ́ kí àìláàráka mẹ́fà ìrun lórí ta ló fẹ́ kí àṣù ìráka mẹ́fà. tó bá sì didi rọmọdọ́ọ̀nù ta ni ó gbàwé oṣù méjì tí ó pè lóṣù rọmọdọ́ọ̀n fún wa tàbí oṣù kan àtààbọ̀ mọ̀tànra rẹ jẹ mọ̀tànra rẹ jẹ a lè jura wa lọ much níbi àwọn ọ̀ràn yẹn ọlọ́run àwọn nǹkan tí kìí ṣe ọ̀ràn yẹn ibẹ̀ láti máa rí first second third first second third tẹ̀bẹ̀ láti máa rí nínú ọ̀nà tó o lè wà á gbà wà ní fọ́ọ̀sì sẹ́kọ́ndì tọ́ọ̀dù òun náà ni pé eléyìí tí kìí ṣe ọ̀ràn yàn kò gbèrú kò sọ di kíni kò sọ di ẹrù rẹ. ọ bára rẹ níbi gíga lọ́dọ̀ Ọlọ́run ìjẹ́ mọ̀ pé mọ́tíláṣí bó ti tóbi tó yìí èèyàn méjì mo mọ̀ tí ń tó ń ṣe èèyàn méjì ọkùnrin kan obìnrin kan bí mọ́tíláṣí ti tóbi tó yìí ọkùnrin kan obìnrin kan ní ń jẹ́ òṣèré gidi báyìí àwọn tí ń kún wọn lọ́wọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni àwọn the main tó dá sí pé tí wọn ò bá ti túnṣe báyìí èmi gan mọ̀ pé àwọn èèyàn yìí ṣé èyí pé wọ́n síkì ń tètè mọ̀ pé màá tètè fíìlì wọn àwọn méjèèjì wá rè àgbàlagbà ni wọ́n àgbàlagbà àgbàlagbà ni wọ́n ìwọ náà máa rí wọ́n máa rí wọn lọ́jọ́ tàlímù ẹ bá pẹ́ ń tàlímù abá ti parí tàlímù tán làgbàlagbà ó ti máa sa gbogbo pàǹtí ó ti máa sa káàkiri àgbàlagbà. ìwọ sáà ń dé ayé kalẹ̀ ntí ẹ ni ó bá mímọ́ ni àwa ni ah ọ̀dà bẹ́ẹ̀ ni pé mọ́ṣáláṣí wa yìí ọlọ́run ti yan mọ̀lẹ́kà tí wàá ń gbà ni. ẹ tún wo kéèsì ẹni àìkírun sísàrè lára àìkírun. Si sí sàárè lára òkú lákìrùn sí lára nítorí òun ni sábàbí tó fi di súnà pé tírú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ o ìmáàmù lè kírun sí sàárè onítàn lára. jẹ́ á fìlì ẹ nínú wúmà kó tó kú. sọ ti gbọ́ àti sọ fún ọ pé o lè kírun ọ̀ranyàn jù wá lọ o lè gbààwẹ̀ jù wá lọ. tó ti yí sì lọ mẹ́kà ẹ̀kan náà ni mẹ́kà jẹ ọ̀ràn yàn nínú ayé rẹ̀ ìyókù ọ̀kan mọ́ tó ń ṣe ni ọmọ tó ń ṣe ni nígbà bá di pé ọdọọdún náà sọ pé òun lọ mẹ́kà kí ló ń lọ ṣe ń ti tí wọ́n ti lówó gbọ́gbọ́n pé tọ́ bá rán wọn lọ òun gba ìwọ náà ọ̀wá ń gé ládàá ọlọ́run tí ó fún ọ ọ̀wá ń gé kù lọ́dọọdún òǹgé kù lọ́dọọdún ọlọ́ọ̀ba tó gbòòrò ní ládá tó ga sí pé tó bá rán èèyàn mẹ́wàá lọ sí hajj gbogbo ládá táwọn náà gbà lọ́lọ́wọ́ fún wọn tó rán wọn lọ. ìwọ nìkan sábà ń pọ́ òyì sábà ń pọ́ òyì ọba ti wá dé àmọ́ sọ fún wa pé lọ́dún eléyìí wọ́n ti dalé kan wó ní kaaba títí ti gbàbẹ̀ kọjá máa mú ìròyìn pé wọ́n ti dalé wó wá aláwo sànù wa so nínú àwùjọ ṣíṣe iṣẹ́ on behalf of umma a máa yọ ọ́ lẹ̀ tónítọ̀ ń bá kú ọmọ yọ ọ́ lẹ̀ nígbà tí ẹni tí ò ríṣẹ́ kankan ṣe on behalf of woman tó bá kú àwọn èèyàn tí wọn ò ní dá mọ̀ àwọn èèyàn ò ní dá mọ̀ ẹsẹ̀ mọ ṣàpèjúwe ẹ ni pé ẹ̀yìn àfa báyìí ẹ̀yìn àfa báyìí ṣé èèyàn ò dá mọ̀ ni ọ̀nlẹ̀kẹ́ sọ pé àfa tí mọ́ ń gbá mọ́ṣáláṣí yẹn ni ìyá tí mọ́ ń gbá mọ́ṣáláṣí yẹn ni kíákíá ló ń kálukú tètè dá mọ̀ so bákan náà ni pé má lérò pé owó nìkan ló lè fi tayọ wa owó náà lọ wá níyì òòfẹ́ kan ló wọ̀ náà lọ́wọ́ ó lówó lọ́wọ́ ó tún wá ní ìṣe tí gbogbo ó mọ̀ mọ̀ bẹnẹfìtì ẹ̀ má má kiri ara rẹ wájú ọlọ́run tó lówó lọ́wọ́ máa náà ọkùnrin kan ní ìlú èkó nínú àwọn olóṣèlú tí mo gbọ́rọ̀ rẹ̀ pé ah, ìrántí àdúgbò yẹn ẹnìkan lọ́wọ́ kàn pè mí mi ò mọkùnrin yẹn gan o mi ò mọ̀ o ẹnìkan náà àwọn tí máa ń pè mí láti èkó lọ́kàn pè mí so n bá ní à ariwo wà mí tó ti ń bá mi sọ̀rọ̀ ó ní bẹ́ẹ̀ ni ọlọ́fọ̀ ah, kan ló ṣe àwọn báyìí wọ́n níbi jẹ̀nẹ́sà ni àwọn wà á wọ́n ní ta ni ẹni tí ó kú à ó ní màá ń ṣe ok onímọ́tò ni wọ́n yes onímọ́tò lọkùnrin yẹn àwọn onímọ́tò àwọn oníṣẹ́ àmàánu gáràjì ni ṣé union lẹ́ máa ń pè wọ́n ó wá jẹ́ ó wá jẹ́ mùsùlùmí ó wá ní àdúgbò bíi ti ń gbé mọ́ọ̀sì mẹ́fà ló ní lókálítì ọ̀hún gbogbo mọ́ọ̀sì mẹ́fẹ̀ẹ̀fà yẹn epo tí wọ́n ń lò onímọ̀ supply rẹ̀ ẹ dákun bóò ní kú ẹni òsè ní yọọlẹ̀ rántí ń gbà bá ní kò kò kò kò dáfísẹ̀ bíi láì rántí kí o tó ti fílẹ̀ kẹ́yìn ṣìrántí iye tó ọmọ fílẹ̀ kẹ́nìkan wàá mọ̀ọ́mọ̀ wàá gbé ẹrù rù kọ́ wàá gbé rù iṣẹ́ wúmọ̀nù gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń gbéṣẹ́ umaru ọlọ́run àbọ̀ ò ní jẹ́ kí ọrùn wọ̀ yín o ọlọ́run jẹ́ kẹ́ ẹ ṣe pẹ́ o ọlọ́run jẹ́ àṣe pẹ́ o ló fi ká sí pé tí àáfà kan bá kú ìmọ̀ mìíwú mọ̀ ìmọ̀ mìíwú mọ̀ ikú tiwọn ní mọ̀ mìíwú mọ̀ jù ikú àáfà tó jẹ́ olùpèpè sẹ́sìn tó jẹ́ sáláfí àti ikú olówó tó ń fi owó ẹ̀ polongo súnà àwọn méjèèjì ikú wọn ọmọ ń ṣèkì umma ẹ wo ìparí ṣe kọ́lá lórí mọ́ṣáláṣí rẹ̀ nígbà tí ń bẹ láyé fásọ́ọ̀sì ìgbà tí ò sí láyé mọ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà máa wọn ìfẹ́ wá ṣe ìtìkáàfù mọ́ṣáláṣí gbẹrẹfu bíi tiwa ń bí wọ́n ti lọ rẹ́gísà ní àríṣekọ́lá torí pé oúnjẹ sínú oúnjẹ sàárì ọ̀fẹ́ rèé ọ̀fẹ́ ni fún àbá pé five thousand yóò nìkan máa pa màálù fún wọn nso ni. ẹni tí ń bẹ ń bẹ ní ìsìn tẹ́ńpẹ̀ láàrẹ mùsùlùmí kọ́lọ́ ń fún un náà ṣe ni o. torí ìyẹn lè jẹ́ oyè títí tí èkú tó fi kàdí pé tó bá kú ẹnìkan kò ní fíìlì ẹ̀ ọwọ́ abẹ́ ọ lọ bẹ́ẹ̀ náà ni ọwọ́ abẹ́ ẹ̀ ó sì lọ bẹ́ẹ̀ náà ni. gbogbo àwa tọ́lọ́ ń fún ní iṣẹ́ ó mọ̀ máa ṣe ọlọ́run ọba mọ́jọ́súwa o ẹni tí ń fi owó ṣe kọ́lọ̀ nǹkan ọba ní kò láti rí sí i ẹni tí ń fi okun ara tó fi ń ṣe kọ́lọ̀ nǹkan ọba ní mọ lékún àlàáfíà rẹ̀ ẹni tó sì ń fi ìmọ̀ ṣe ọlọ́run ọba má jẹ́ kórìrì láéláé má bá ní ṣe àlékún ìmọ̀ rẹ̀ fún un ìwọ náà tó o tí ì rí kankan tọ́ka sí tó o tí ì lè sọ pé ah èmi náà n ti máa ń ṣe rè on behalf of umma ọlọ́run jẹ́ kí ìwọ náà lè rí kan tọ́ka sí o jẹ́ kí wọ́n lè fi ilẹ̀ lọ́jọ́ ọkú rẹ o sẹ́wọ̀n kẹ́lòmíì tọ́ba kú gan ìyàwó rẹ̀ ò ní fi ilẹ̀ ẹ̀ ibi tó wọ́ọ̀sì fún dé ibi tó wọ́ọ̀sì fún ẹlòmíì dé lọ́wọ́lọ́wọ́ báyìí ìyàwó rẹ̀ ó mọ dúpẹ́ fọlọ́ ni pé alihamudulilayi alihamudulilayi àwọn ọmọ rẹ̀ wọn ò ní sunkún wọn ní adúpẹ́ ọ̀dọ̀ ọlọ́run kí ló fà á ahun ni kò èkó mọ́júṣe lójúṣe ọkàn níyàwó ọkàn bímọ ni kì í ṣogúnṣe kankan ǹjẹ́ mọ̀ kí bàbá mi ìtumọ̀ dúró de pé kálejò fún ọmọ òun lówó kò ní wá ń bì èlé wọn fún ọ kéèyàn ní one thousand mú wá mú wá yìnbọn fi ọwọ́ wọ́n fọmọ rẹ one thousand ọgbà ó fún five hundred ọgbà irú ayé wo ló wáyé gan o. ọmọ wa ń sírò owó sí ọlọ́run onídàdí mi owó mi ti pé ten thousand o ten thousand sí ò lè rí gbà mọ́. so tí irú rẹ bá wá kú báwọn sọmọ òní sọ pé alihamudulilayi ẹni tí ń gbowó lọ́wọ́ mi ọlọ́run ti bá mi ọ bá mi mú ọdọ. mọ́ ọ bá lè gbójúṣe wú mọ́ ọ wá sí gbójúṣe ìyàwó rẹ àtọmọ ẹ dáadáa bẹ́ẹ̀ nìkan kan ọba lè fíìlì ikú rẹ pé o kú à yẹ kí ìyàwó rẹ àtọmọ rẹ náà tiẹ̀ fíìlì ikú rẹ náà kí wọ́n fíìlì ikú rẹ àbọ̀kàn wà bẹ́ẹ̀ náà ni. ọmọ mi yóò fíìlì ìyá ẹ̀ ju bàbá ẹ̀ lọ ọmọ mi yóò fíìlì ìyá rẹ̀ ju bàbá ẹ̀ lọ tí ìyá bá yẹ kú tọrọ mọ̀ pé ìyá àwọn ìyá ni o sì ní wálé ayé ilé ìbejì ẹ̀kan tó wà mọ́ náà nì ìyẹn ò dá ọ lójú kọ̀ wá ṣiṣẹ́ tó lọ dé bá lọ́rùn nígbà tí wọ́n sọ pé ẹni tó yí kọ̀ bá fẹ́ kí wọ́n gbàgbé orí pa àwọn láyé ẹni tí yes bẹ́ẹ̀ náà nì ẹni tí kò bá fẹ́ kán gbàgbé orí pa àwọn láyé wọ́n ní kó máa dàbí pọ̀ kó máa dàbí pọ̀ ńgbà ọba kú nú ẹbí táwọn ẹbí gan òfìlì ẹ pé o kú tó wọn òfìlì rẹ wọ́n ní kí láǹfààní rẹ ọkàn ọkàn fi owó tó o ní ọkàn fi sọ ẹbí lẹ́nu ni torí pé táwọn bá lọ bẹ́ẹ̀ nìkan pé ẹ mọ̀ dákùnrin àwọn lọ́wọ́ wọ́n sọ pé ẹ̀gbọ́n yìí yẹn ń kọ́ tí ń pààrọ̀ ọkọ̀ bí ń pààrọ̀ aṣọ òun tí ń kọ́lé káàkiri bí ẹyẹ òun lọ́ọ́ túnra rẹ ṣe òun lọ́ọ́ rè túnra rẹ ṣe òun aláwọ̀ tún wọn ṣe.